الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فرما بعد سؤال المسلمين atọrọ àlékún ìkí àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹn tọrọ bá ń gbà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa allahu subhanak bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbúra alìkíyàmà àfi kéèyàn pàdé rẹ̀ láì ṣẹbọ pàdé rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹbọ pàdé rẹ̀ àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ́ mọ́kòǹbí wa nífàkù àtẹ̀mí àtẹ̀yìn mọ́jì àjẹmọ́nà fi pàdé ìwọ ọlọ́run bá wo wá sọ ń bí àdánwò tí ó dé bá wa tó fi jẹ́ pé ń tá a máa sọ yóò máa takun tá a máa ṣe tàbí ń tá a máa ṣe yóò máa takun tá a máa sọ á jẹ́ àmú ọ̀gá orin ni èmi àtẹ̀yìn mọ́jì àgbàbẹ̀dó lórí ibúlẹ̀ bí a ṣe ń fẹ́ lọ ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ajá síbi ọ̀rọ̀ jihad jihadi ó jẹ́ gbólóhùn kan tó jẹ́ wípé mùsùlùmí tó bẹ́ fẹnu ẹ̀ wíjáde láyé lẹ́nì wọ́n ó pè ní tẹ́rọrìstì wọ́n ń lo gbólóyìí láti fi ara ní islamu láti fi ààyè gba kúfù lórílẹ̀ ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ a ní in tó ń wájú o ní kọjẹ́ pé 80% ẹni tí ọba máa gbọ́ ọ̀rọ̀ jihadi kí wọ́n ti ẹ̀jẹ́sẹ̀ wọ́n jẹ́ kí ni o wọ́n wá nítorí kílẹ̀ fi wá wọ́n ní àwọn wá torí tán bá ti gbọ́rọ̀ jihadi ìtàn àwọn fẹ́ gbé ànàbí lọ world court àwọn wá níbi ọba sí láyé mọ́ pẹ̀lú ògùn ọlọ́run àwọ́ ma jẹ́ agbẹjọ́rò annabi sallallahu alaihi wasallam torí tó fílẹ̀ ó ní láyé létò tí èdè ọgbìn alkiyama jama'a àwọn ètè ti kún àwùjọ a sì sàlàyé rẹ̀ bí ìdìn láìlú wáìdìl kọ̀hár àbábọ̀ a sọ̀rọ̀ ìtumọ̀ jihad ní èdè lárúbáwá kí n bóòdé ńlé kí n lọ rèé kí ma sádàká kí ìgboro sí ní jẹ́ jihad àjí ó kíyà bákanáà kí ni mafúmù jihad nínú sharia alìsìlámíyà asàlàyé ṣe mafúmù rẹ̀ ó náà ni hujúmi àbí dìfáàrí kí n túnmọ̀ ọ̀rọ̀ yà sàlàyé ní ìjẹjọ́ àmbọ̀rọ̀bọ̀ lórí taqsimu al-jihad nígbàtà kúrò lórí marohilu al-jihad وقد سبق أن ذكرنا لكم أن للجهاد ثلاث مراحل الجهاد المكي والجهاد الهجري والجهاد المدني وبينا كل نوع من هذه الأنواع مع شرع يسير فيه غنية عن الإعادة بكما سني mo máa ń zájáde lọ́rọ̀ àti Yorùbá náà ṣùgbọ́n lẹ́ni insha Allah àti ìkú lórí kíni lórí ète kan tí a fi fa èmi àti yí sẹ́yìn kí lè tẹ̀ náà ó ní taqsimul jihad ilal asgori wal akbar ká mú jihadi kàpín sí jihadi kéke àti jihadi ńlá dáwà Nàìjíríà kí ni wọ́n pè ní jihadi kékeré fún wa ají kí ni wọ́n pè ní jihadi kékeré fún wa wọ́n ní jihadi kékeré o ní kí ọ̀tọ̀ sọ pé òun ọgbà orí ire tá mú wà lọ́wọ́ wa káwà nìyẹn o نعم كيني وما جميع رأيني كيني لغم وروجوا هذه التجارة بحديث ضعيف بل موضوع وأسندوا إلى جابر بن عبد الله رضي الله تعالى عن رضاهما أن رسول الله صلى الله عليه وسلم قدم من غزوة فقال لأصحابه قدمتم خير مقدم قدمتم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر قالوا يا رسول الله وما جهاد الأكبر قال مجاهدة العبد هوى wọ́n wá mú ọ̀rọ̀ yìí wọ́n polówó ẹ̀ pẹ̀lú àdíìtì tí ó fẹsẹ̀ múlẹ̀ wọ́n fi tìsọ́dọ̀ Jábìr ibn Abdillah wọ́n lọ́gbà àdíìtì wáyé pẹ́rẹ́sàm ó tógun kàdé kí la pe ogun náà ní ìjẹjọ Tabuk anẹ́bì ní ẹ̀mọ̀dére o ẹ̀dẹ́ láti ibi ogun kékeré sí ibi ogun ńlá wọ́n lẹ́wọ̀ tó ogun ńlá nẹ́bì ṣe ń ta lọ fojú wèé ńlá ẹ̀mí rẹ̀ tó bá lè rẹ́mí rẹ̀ jà lógun nígbà táwọn kan gbọ́ wọ́n yí tẹ̀sùbá wọ́n náà fọ́ ọwọ́ kọlùwà kí ló dé ó lòun fẹ́ jẹ̀mí ológun ìkan gbọ́ ó dirù jáde ó ní kí ló dé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í ọmọ ọ̀rọ̀ imani nígbà ìyàbá tó borí ẹ̀mí rẹ̀ ló tó ẹ̀kọ́ sórí rẹ̀

nínú sanadu yẹn ẹni bí àkọ́kọ́ tẹ́rọ bàdìdá kọ́ khalaf ibnu muhammad ibnu ismail al-khayyam barakallahu fiki ẹni bí àkejì hmm? kí ló kọ́ gangan <laughs> yahya ibnu la'ala alibajali kìí sí ibnu al-bajali kí ló akọ́kọ́ sẹ́yẹ́ àbárin tó rìkọ́dù jọ mẹ́jọ kọ́ ẹ̀pẹ́ dáa náà tó sọ ní sin yàtọ̀ sí náà ni hadith anifsan ọ̀sọ́bẹ́ ọ̀sọ́bẹ́ àwa ni ẹ̀yin sọ fún apádi ìfì kí wọ́n pín jihadis kékeré àti ńlá kọ̀fẹ́sẹ̀ múlẹ̀ sẹ́yìn wá lọ́rọ̀ látẹ̀dù ànábì tí ó jẹ́ àmọ́ pé irọ́ lọ́rọ̀ sẹ́ẹ̀lẹ́rì sẹ́pẹ̀lẹ́bíà naam àwàlà àlẹ́rì wọ́n ní kílẹ̀ rí a ní àdíṣò àbíṣò rẹ́rọ̀ ni radiyallahu ta'ala nàrọ̀dọ̀ ta lọ́gbà wá alímọ̀mù Tirmidhi bisnadi gẹ́gẹ́ bisnadi sahih marra rajulun min asọ́sọ́ àsálàm ẹnìkanú àwọn sàbẹ́ ń kọjá lọ́jọ́ kan bí ṣe ìbìyìn níbi ìsàlẹ̀ ọgbó kan tó jẹ́ pé omi kan ń sàn láti abẹ́ kéfù yẹn omi mọ́ tutù pọ̀ ó sì dùn gbogbo ete tí ibi ọ̀gbun ilẹ̀ ilẹ̀ àpò ọní yóò bá kí n kẹbọ̀bẹ̀ lójò káti ẹ̀rùn sàbíyàn wá ń bẹ́ mi ẹ̀ sọ̀rọ̀ wípé hmm, lẹ́wì tazantum nurse tí ń bá lè yẹra fáwọn èèyàn ìyàwó yọ́ mọ̀ bèèrè ọwọ́ ọ̀bẹ̀ bí n bá ń sọ̀rọ̀ alìkìyàmọ́ ń gbà mí wàhálà àti ẹ̀nà òní jẹ́rẹ́ tí alìkìyàmọ́ mọ̀ tí n bá lè pàyàwó tí láwí tẹ̀sẹ̀ntù tí n bá pẹ̀lẹ̀ tí mo pọmọ tí sáfẹ́ bí mo sáfara mo sáfọ́rẹ̀ fa àkọ́mtù bí a ṣe kí n wá máa lógun tó kù ní mi níbi ẹ̀gbẹ́ ọ̀gbìn yìí ewé dúdú àmọ̀bárí kí n ra fánlẹ̀ ẹ̀fọ́ díẹ̀ kí n fánlẹ̀ bí bá sí jẹ́yìn kí máa jẹ́ kí ní mọ̀ wá ṣe ń bì ń wà máa ṣèbàdàn jojúmọ́ ní ma jẹnara mi lógún tí yíò fẹ̀ dáapọ̀ ojú ẹsẹ̀ lẹ́mí rẹ̀ bá sọ pé ah mẹ́dẹ̀wó tí tó fi bí annabi ọba láà afọ́al hatta astadin rasulallah sallallahu alaihi wasallam ìní sẹ́fẹ́ in lọ gbàdọ́dọ̀ anabi sallam ọba gbọdọ̀ sallam lọ ń gbàdọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam gbọdọ̀ sallam báyìí báyìí anabi ni ah láà taf'al mọ́sẹ̀fẹ́ fa inna maqama ahadikum fi sabilillah ojú ẹsẹ̀ bí ẹnì kọ̀ọ̀kan ti dúró nígbà tọ́ta gbógun ti ti ń jà lójú ọkùnrin ọba subhanahu wa ta'ala ojú ẹsẹ̀ tó ti dúró afdọ́lù min salatihi fi baytihi sab'ina aman kèé sẹgbẹ́ kó dúró nílẹ̀ kó pọ̀ ìyẹn náà fìlà bá fún 70 years amsa wa ni ala tuhibbuna an yaghfira Allahu lakum ṣé wà kọ́ lọ́wọ́ foríjì yìí ni wa yudkhilakum aljanna kò fi wọ́n sàlì janna wukuzu fi sabilillah bọ́tà bá ló kubi tẹ́gbà ẹ máa jagun sójú ọ̀nà lọ́wọ́ bá ń gbogbo gbá o nítorí pé lẹ́yìn rí islam mùdélé man qatala fi sabilillah fàwákọ̀ náà kọ̀ tí tó bá wà alẹ́ fúfáàfù fati àbáhùn tó bá sì wà lè sọ pé fùwákọ̀ náà kọ̀tí kí lábá ń pè bẹ́ ìtumọ̀ méjì lónìí ṣùgbọ́n méjèèjì náà tún túmọ̀ ara wọn ó náà ni azamanu bainal halbatayni táìmù téèyàn bá fún wàrà níbi ọyàn ẹran tí mi ó tún fi sóbẹ̀ tí ó fi sóbẹ̀ padà táìmù ni ọmọ ń pè ní fùwákù ojú kanu tàbí ká sọ wípé rujúrù alábàn fi dọ́rí bádàlì halbi àti ẹ̀ ní ìdí ká fún padà ilé kejì tẹ̀tẹ̀ bá fún fún fún fún wọ́n ṣe sùúrù kó tó fi sun ìtumọ̀ kánú tàbí ọmọ ìnáà ló mú ní o aláàlá fún ní o táìmù tí mi ó tù tó débẹ̀ àti ẹ̀fún àfún tátùgbà ọ̀yẹ̀ ti wà ń gbogbo rẹ̀ náà kè sábà tó 20 minutes tó bá jẹ́rẹ̀ tí rìn gagidi jẹ́ ọ́sà ní tẹ́nì kọ̀ọ̀kan yí tó bá lè dúó bá tí a ń fi kọ́ sínú ìwé iṣẹ́ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba wájà bá ti náà ó kúrò ní o ọwálé ní o òtùdọ̀ màlìjẹ́nà automatic jẹ́mọ́ àwambọ̀ ìyọ̀ndá kí n sọ àbíyù ìlọ́lẹ̀ ìgbàdàn sàsálám kọ́ yẹra kọ́mọ̀rìta yẹ́rọ mọ́ kọ́mọ̀ sí kí ni kọ́mọ̀ jẹ́rù kí láà sẹ́ni kọ̀rọ̀ sí ojú kẹnu ojú kejì kí láà bí wọ́n ń pè wà sí àti ẹ̀mẹ́ àtẹ̀yìn nígbẹ̀yìn نعم نعم àwambọ̀ a ní ẹjẹ́ àtúlẹ̀ káwà dàálẹ̀ kásẹ̀ tún sa jẹ́mọ́ wallahi ní láàmà ìtẹ̀tẹ̀ lò fún wa ma hukumul jihad fi biladil kuffar kí ni ìdájọ́ pé àwa mùsùlùmí àwa dawla islamiyya onú mọ́sálásí lápẹẹrẹ gbogbo bí agbára wá dé láti ọjọ́ títẹ̀ dé ìwóròdù gbogbo tó kónú ibi tí dẹ́lọ̀ sàmíyà wà nù láwàá tí ká ní kò tó sílù kankan mọ́bàá láti alákíá títí tèèdè ẹgbẹ́dá ìlú mi bẹ́m̀bẹ̀ ìlú ẹ̀kẹfẹ̀ nínú kò tí súnù mọ́bà láti ìkírè tó fi lọ́dẹ́ gbọ̀ngàn ìlú mi ìtúni ìlú ẹ̀kẹfẹ̀ nínú láti Ifẹ̀ tí lọ rẹ̀ fìdí sọ gbò Iléṣà ìlú kèfèrè tó ni àwa wà ń bí dáúlà islamiyya níbí àwọn kèfèrè lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ ni àwa wọ́n sì nílùú ẹ máa wè mọ́ o àwọn tí wọ́n wá wà láti alákíá síbo sí ẹgbẹ́dá ọtí ni wọ́n pa ń tàǹtì kèfèrí ni wọ́n ṣùgbọ́n kí ni wọ́n máa máa o ọtí àwọn tí gbọ̀ngàn dé Ifẹ̀ alápàtà ajá ni wọ́n kí la pè hàn ẹ̀fẹ̀sùpù ajá kí ni iṣẹ́ tí wọ́n láti Ifẹ̀ sí Iléṣà ó ń tẹ́tẹ́ láwọn jẹmọ́ bí mo ṣe géun ẹjẹ́ agbésáyé báwọn àwọn mùsùlùmí wárèé jẹ̀máà ọtí ìwá ń pọ̀ ń lù wọn débi pé ẹlẹ́dẹ̀ yìí pọ̀ débi pé wọn ò lè jẹ tán níbo ni ó kù tí wọ́n rò wípé táwọn bá lè máa rí tàbẹ́ àwọn ọ̀rọ̀ àyẹ́sẹ̀ níbo wọ́n máa ronú sí ibi àbí àwọn tí a fẹ́ máa import ẹlẹ́dẹ̀ tí a fẹ́ máa export ẹlẹ́dẹ̀ ní ìbọ̀ wọ́n rònú pé a ah, ẹ̀dùn táwọn tẹ̀gbẹ́wà iná bá ń jẹ àjọ ń jẹ náà nítorí ẹsẹ́kù náà ẹnu àwọn méjèèjì ọ̀dọ́ ka ni láwọn olókùtọ̀ ẹ̀ka máa gbé lọ́dọ̀ wọn wọ́n wá síwádìí wọ́n láwọn èèyàn wá nígbà tí lọ yóò fẹ́ di ẹ lọ orúkọ màálù ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ o ní ẹbá mú níbo hausen ẹran ọ̀ràn ní mú sí ọ́ tí ìkà ìlànà rẹ̀ bọ́bọ́ ọ dìmọ́lẹ̀ nígbò òdírọ̀lẹ̀ ní ẹbá ní ah, kí lọ wádìí kúnlẹ̀ ẹ̀dẹ́kùn ẹlẹ́dẹ̀ mú kiri wá oúnjẹ àgbàríkà ni ọjà ayọ̀ ní ah ní ẹ máa ń jẹ́ ẹ̀jẹ̀ tí ẹ tàbí òun rẹ̀ nǹkan kọ́ṣẹ́ ẹ̀jú ẹgbùn òun nínú jẹ́ dàgbà wọ́n sàpadà fílẹ̀ pẹ̀lú fìtínà tọ́ra rí díẹ̀ ọwọ́ akọrí ìlú wọn ọlọ orújọ́ fún àwọn tí wọ́n gbọ́jà lé lórí ọwọ́ àṣẹlẹ̀ náà nílùú apọ̀ títà ọ̀sọ̀rọ̀ àwọn tẹ́tẹ́ wọ́n ti ṣẹ́jẹ́ wú ara wọn wọn òrò mímọ̀ inú ni wọ́n mọ̀ rò padà náà ẹ̀dàkùn kí ni ó wà wọn wípé táwọn ọ̀bá tí ìmọ̀kún ìgbésí ayé àwọn ayé ètí ìrọ̀rùn o náà ni orí ẹ̀yin mùsùlùmí àti dúkìá ayé káwá dà alẹ́ kàtọ́sà nígbàtí islamu èdọ̀dọ̀ wa ń bí kìí ṣe pé nígbàtí èdà kí lẹ́sìn àbáláyé o ẹ̀sọ́ fún bàbá o bàbá lágbẹ̀dẹ ẹ̀sọ́ fún ẹ o pé kí a ní wàhálà ìyọmọ yìí pọ̀ kí islamu yìí náà gẹ́gẹ́ kẹ́sì islamu náà torí ẹ̀sìn ìmọ̀lẹ́ yìí náà yìí gẹ́gẹ́ náà bàbá wa ń ṣe bàbá ẹ̀sìn mistake ni o ẹnìkẹ́ tó mọ islamu ti yín anabi adama àrísọ̀tọ̀ àsàlám gbogbo ayé rẹ̀ pátá kọ̀sẹ́bọ̀ kọ̀wọ́lẹ̀ anábì náà bó náà sí lónú kó yóò tó fánù sẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ẹni àwọn èèyàn náà àwọn èèyàn rẹ̀ tí kú gbogbo sí àwọn àtàràbìnà Abbas lọ́dọ̀ anábì náà àwọn bọ̀ ṣáájú káwà náà tó mọ̀sílámù bí bí ìlú kan bá ti wà tí a ń lágbára kí ni wọ́n wà lẹ́nu àti wọ́n fẹ́ ṣe tó bá jẹ́ pé wọ́n lẹ́mí àti jẹ gàba wọ́n sì máa bẹ̀rù wọ́n mọ́ wà máwọn náà sábẹ́ gàba normally báyé sí rínú tí a bá sì wo ìgbésí ayé àwọn ẹranko kọ̀tàìsítà èèyàn náà àfi nǹkan díẹ̀ díẹ̀ lè yàtọ̀ ìjẹgàba ní bẹ́ẹ̀ kama sára gòkè díẹ̀ abẹ̀rẹ̀ báyìí ló wú ikú wọn màmú jẹ tọ́ì èyí òun ló pilẹ̀ ayé lọ́dọ̀ àwọn alágbára kí ni Balkisu wí innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu أعزة أهلها أذلة وكذلك يفعلون أوا wà نلوا nílùú wa jẹ̀mọ́ àti ìfẹ́ sọ hukumu pé wọn kò gùn wá jáwà àwa gan wà ní ìrọwọ́ rẹsẹ̀ àwa nọ́ọ̀sì fear we are nursing a fear lérí àwọn tí a kà lẹ́lẹ́ẹ̀kan àwa ni aljihad ilà biladil kufar kákó ogun lọ sílùú àwọn kèfèrí kí ni àwọn in tó tu àti in tó dè nínú ṣẹ̀ríà Islam tí èsì ṣẹ̀ríà ayé ṣẹ̀ríà Ọlọ́run àkọ́kọ́ انقسم أهل العلم في هذه المسألة قسمين أو فاق بمجنورية أو أبقى لحكمه fardu kìfáyà wọ́n ní ọ̀ranyàn ni ṣùgbọ́n ọ̀ranyàn tító ni kí là ń pè ní fardu kìfáyà òun náà ni máa ń kọ́ mà bìí máa ń fi kìfáyà tó ń sákọ̀tọ̀ lè harọ́jù wà lè ìfimù ànílbàkì wà ìlà áfimù tá a bá ti ráwọn èèyàn díẹ̀ irú àwọn èèyàn díẹ̀ àwọn tí wọ́n sà nínú ìlú wípé lágbájá o tàmàdó kó àsásùn yóò ẹ̀yin one million yìí ẹ̀yin ni ẹ wá máa dáàbò bo ẹ̀mí àwọn mùsùlùmí yòókù tó kù ẹ sì lọ rèé tẹrí àwọn èèyàn yẹn ba fún ẹ̀sìn ọlọ́run ọba àwọn ò ní wọ́n ṣe láì da ṣùgbọ́n wọ́n mọ̀ kò rí ibú ràn min bayni an yakuna an-nas musliman aw musaliman in tí a ń pè ní jihad ìpèpè sí inú ẹ̀sìn islamu ni wípé ẹ wá di mùsùlùmí o ẹ̀yin ayé tó ẹ kù tàbí ẹ sọwọ́ yín báyìí pé ẹ̀yìn kórí ibú bá wa jẹ́mọ́ ìjà tó bá ń sọ ìjọ ah, ni ẹ ń sọ fún wa pé sẹ́nu wọn ní ẹ fi mutí tí wọ́n pọ̀ kánú àwọn àfáà wa níbí sẹ́bí lẹ́bàá bíúrì lọ́pàá àfáà àwọn ń bọ̀ ní alikọ̀ lálẹ́ wọ́n sì parí alikọ̀ tán wọ́n wá sáré gbé kẹ́ẹ̀gì haúsá ni bàbá ìkọlọ̀ máa ń sàfúrìjì fún wọ́n wà lọ rèé ra petrol sínú jẹnẹrétọ̀ fáwọn ilé àlè lọ́kọ̀ọ́lọ́ ti pa wọ́n ra ọkùnrin yẹn mú báyìí ó kálukú ń bì ní náà tí a mú nù mùsùlùmí ó ti yó wọ́n sì ń sọ fún aláàlẹ́ pé ẹni sùúrù ẹ̀yìn mùsùlùmí yìí akíwàlá yìí kẹ́ sẹ́nu wí fún mutí ni àbí Eh, tí ọba ti ẹ̀rọ wà látòsí ti ẹ̀rọ sẹ́nu ní fi mú tí ni nígbò mú tẹ́ ìkọ́. tó bá jẹ́ wípé ọtí bí ṣe máa pààyàn rẹ̀ òjò máa sẹ́ẹ̀lẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan jà ìmọ̀kọ́ fẹ́ bí ilé rẹ̀ ni o béèyàn bá ti mú tí yó nǹkan méjì ni ọmọ ṣe inú kódú rẹ̀ lọ́rùn. irọ́ kákúkọ́ ti ṣe é pààyàn nínú kó ṣe kí ni o kó dú ara rẹ̀ lọ́rùn tàbí kọ́ lórí kó kànga náà ṣe ká tún jihadu ká tún rẹ̀ tù dáwà ní ìpèpè ní kọ̀hàríyà ìpèpè pé ìjẹgàba kí ni ìjẹgàba yẹn wá ń túmọ̀ ní ẹ̀sìn Islam ká yọ wá di mùsùlùmí wọ́n wá aṣọ oríire tàbí wọ́n mọ́ ní sọ́ọ̀fù wa lórí oríire tí adáyé bọ́ sọ́dọ̀ ọlọ́run tọ́yìn àwọn ará mọ̀kàtí ẹ̀ dìde fún un wọ́n sì ti tó gúníà mẹ́nu wọn gúníà ni pé àtìgbà tító pẹ̀lú àwọn ẹ̀tì ẹ̀dìdè ajá wípé sákọ̀tọ̀lẹ̀ haraj wal ithma al baqin gbogbo àwọn yòókù àlẹ́sẹ̀ lọ́rùn mọ́ apákan àfa àsọ̀bá apákan àfa ha fardu àyìn ni gbogbo tílé toko lọ́gọ́rọ̀ ìdílé kankan náà àwọn òní sọ àfáwà ibùn musayyab wọ́n sọ àti àwọn àfáwà ibùn shubruma àwọn ní fardu àyíní ni ṣùgbọ́n jùmùhúrù alìlẹ̀ẹ́lìmì wọ́n ní fardu kìfáyà kí ni fardu kìfáyà o ìgbà tí ìsìláàmù bá ní dáúlà bá a ṣe wà yìí tá a wá fẹ́ lọ rè bá àwọn tí wọ́n lè gbàlìkì àmọ́ lọ́wọ́ wa àbọ̀ àti ìdẹ̀bí hukumu pé wọ́n kógun wájà wá o wọ́n tá a bá pè ní fardu kìfáyà tá a ní lọ́fẹsẹ̀ mọ́lẹ́jù tí gbogbo òlú ọ̀bà wá dìde fún nítorí kí la fi sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ lẹ gbà pé ọlọ́run lẹ fẹ́ máa ṣètẹ́ ìwàlìjẹ́ náà in tí ò ní jẹ́ ẹlẹ́ ìwàlìjẹ́ náà ẹ mójútó ṣàgbé kúmùnú ẹ̀rí wípé ìjẹ́ iṣẹ́ tí ń generate owó yóò monetize ìntí bẹnu léṣẹ́ rẹ̀ lónú òfin ríkí ni o ní òfin rówó ọ̀dá ṣe wò ti monetize gbogbo ayé náà wọ́n sọ ayé di give and take give and take ni o bẹ́ẹ̀ wẹ́n rẹ̀ wọ́n láì kọ́nà tí ẹ̀sàrọ̀ gankan gbogbo mọ́ra sí ẹ̀ndọ́tì gangan wọ́n káti ẹ̀rẹ́nìkan tó lè mọ́ bá ní tó sí nítorí ọlọ́ta nẹ́bí start tó mọ́sára sí nítorí ọlọ́ta <laughs> nẹ́bí tájọ kírun mẹ́ kí ọgbọ́n mùsùlùmí náà mú mú gbálẹ̀ a sì a máa tù a máa bẹ̀ ẹ́ látọ̀dún 50,000 láti gbé e. lẹ́ máa bẹ̀ ẹ́ títí títí kù náà torí tó fi sọ́bẹ́ awambo àwọn tó yẹ wó dìde ilé iṣẹ́ mójútó bò nílé iṣẹ́ àwọn òṣè ní ìlọlẹ̀ náà kọ́dà gbogbo àníṣẹ́ lálátẹ̀ ìríhun wọ́n tún ní àwọn spy tí wọ́n lọ máa ra product ibòmí wọ́n wà máa tún lọ ṣèwádìí kí ni a fi rọ̀ wájú ọjà wọn kí ni a fi ń ta ọjà wọn àwọn wà bọ́bẹ̀ ẹwọ́n tí China sọ gbogbo ayédà lónìí nípa pé kí lẹ̀ ń fẹ́ ní tẹ́ bá ń fẹ́ láàṣì àwọn bọ̀ tí gbogbo olùbá wá jókòó a ní áfìmú wọ́n dẹ̀ lẹ́sẹ̀ ṣé a wà fi sí wípé áfìmú jẹ̀mí àní ṣé gbogbo olú náà lọ́dẹ̀ lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn afá tó pín méjì lórí ẹ àwọn apá kan ní áfìmú jẹ̀mí àní gbogbo wọn ti dẹ́lẹ́sẹ̀ wọ́n sì dẹ̀ tọ́lọ̀ ń bínú sí i ọ̀rọ̀ kejì tó fẹsẹ̀ múlẹ̀ ní pé láà báyìí àfíìmà minhum man la udura lahu ẹn tí ó bá ti lẹ́skíùsì tí ò fi yẹ kọ́ lọ ẹn bá lẹ́skíùsì kò lẹ́sẹ̀ ẹn tí ó bá lẹ́skíùsì ó lẹ́sẹ̀ èwo làwọn náà múnú méjèèjì tí wọ́n lọ rè jà ara wọn tí wọ́n fẹ́ rán lọ àwọn wọlé wọn ò gbọ́dọ̀ lọ jà fa innal jihad ìlà abilalil kufar ogun tí wọ́n ń gbé lọ sílùú kèfèrí la yajibu ala sabiyyin ọmọ èké lọ wàlá ala imra'atin obìnrin ìgbọ́kọ́kẹ́ ìbádáwó jẹ́mọ́ gbọ́ o à ń kógun láti inú ilé lọ́ọ̀ta káàtí ìdórí ikú ogun tó wá bá wánú lé o na'am wàlá àlàmọ́nbì dọ́rọ̀rùn tàbẹ́ntí ara níní kan bẹ́ẹ̀ fún tí ò fi jẹ́ kí ara rí ò sípá si àwọn afáwà ní káwọn yanjú eléyìn wọ́n ní mambi dors fi asinani ẹni ó bá jẹ́ wípé kìrìkìrì máa dáhùn láàmú léyìn akòkòrò bá ń bá ájà kọ̀ lẹ̀ o kọ̀ ta ní lẹ̀ alákòkòrò oníwíkìlò wàlá mambi humma kọfífà oníbàfẹ́ rẹ́fẹ́ wàlá sùdá ẹni orí ń fọ́ ọ̀fì kìí ṣe kọ̀ yọ́ọ́lẹ̀ o so o ti clear báwọn ìlú ọwà sáwọn jẹ̀mọ́ tí wọ́n bá wá sa àwọn èèyàn yẹn ta ni wọ́n lọ rí dáàbòbò na wọ́n dáàbò bẹ́sẹ̀ ọlọ́run wọ́n dáàbò bo ẹ̀mí àwọn mùsùlùmí yòókù ó làwọn fi lọ ànábì ni wọ́n tán sọ́hùn wọ́n dé padà wọ́n ti dọ́mà jẹ́nà sallallahu alaihi wasallam mọ́sálà wá dé wala yajuzu al-khuruj ila al-jihad liman kana lahu abawani illa bi wọ́n ti á pìkì wà báyẹn jẹ̀mọ́ra ẹ máa wo bí àbòsí wà o ẹ mọ̀ bí dáadáa wà ta ló ń tàn akọgun ìlú sọ́jà ọfẹ́ dìfẹ́ndì ìlú ẹ̀sìn ọlọ́run bàbá àtìyá rẹ̀ wá ní àwọn ọ̀yọ̀ǹda jẹ́mọ́ ẹgbẹ́ tí Islam fẹ́ sọ ẹgbẹ́ sẹ́gbẹ́ kọ́sítọ̀ Nàìjíríà ọgbọ́dọ̀ lọ nù ṣẹ̀ríà ọlọ́run kọ́sẹ́ kí ni ó ọgbọ́dọ̀ lọ ṣẹlẹ̀ tó tọ́bọ́ wá jẹ́ ti Nàìjíríà ẹ máa wo bí ṣẹ̀ríà ṣe láàánú jẹmọ́ ẹn tí ó ní olè rẹ̀ fèsì ọ̀tá tí wọ́n tó fún ní tí è fèsì ọ̀tá wọ́n tó dájú ẹ̀wọ̀n fún ẹ̀ dáhùn ni. bàbá wàlà kóńdó wàlà ṣẹ́yì sòkóńdó kò sókòtà. ẹjọ́ kí náà kọ́dá fún ọ. àmbọ̀ o àmbọ̀ ti píìkì wọn sẹ́. ṣùgbọ́n bàbá àti ìyàwó ní ń gbé à ẹ̀kú mọ́lọ ẹ̀kú mọ́lọ irú ẹni bẹ́ẹ̀ táàsì ẹlẹ́rìí wọ́n lọ sọ́dọ̀ kọ́dí bàbá àti ìyá rẹ̀ wọ́n bẹ̀ láyé o wọ́n náà dà wọ́n náà rí kí ni wọ́n fẹ́ wọ́n ni wọ́n mọ́ lọ wọ́n fẹ́ lórí ọkùnrin tẹ́nìkan bá wá gbà bàbá gbà ìyá ọgbà sí pàṣípà àwọn mẹ́rin méjèèjì lọ́dọ̀ àwọn àfà kò sí pàṣípà yọ táwọn méjèèjì bá gbà lillahi alhamd tẹ́nìkan ọ̀bá gbà kò gbọ́dọ̀ lọ bá méjèèjì bá yàwó àti àgbà ọ̀ràn ọ̀dà mọ́sálà wá dé téèyàn bá wá ní bàbá bàbá gbà èèyàn níyà ìyà gbà bàbá bàbá wá yarí ẹwọ́ ṣẹ̀rí àlọ́ wípé ẹ dákun èyí ọlá mi rèé. èyí rèé ojú kẹfà. níjọ ń kọ̀ọ̀kan fojú kẹkà bá mo bẹ́ẹ̀ náà gbẹ́jẹ́ rọ́mọ ọmọ mi. ire. ọmọdé ọlọ ọdí ọdí oníyà yìí. ìtàn àbájọ lọ́dọ̀ àwọn àfa níbi eléyìí o apá kan ní là kọ̀sọ̀rọ̀ mbẹ wà lé ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù wípé náà ọ̀rọ̀ mẹ́mẹ́. zedu oníyà yìí ṣé wàá lọ ṣe bọ́ọ̀lù ọ̀hún bò ní èmi ló mú wọ́n abinalawu ishaqo wà yakuba náà fi làtà fún ànábí ibrahim wà fún ishaq a ní wà tó gbé ní ọlákun àtúwà fún kí ni o yakub bẹ́ẹ̀ ta ló sì bí ànábí yakub ànábí ishaq ọlọ́nsì padà fi méjèèjì sọ̀rọ̀ ta ni o ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé bàbá bàbá náà lè sọ ìyá àyà náà lè sọ so ti clear ní ọ̀sára wà dé báàmì ó ní ẹ̀yìn àti parí training jarun rọ́sọ̀ tí ń bọ̀ là ń lọ ọlọ́run sí rọrùn mọ́ mi bóòrùn ah gbọ́npa àwọn ìsàbí náà pọ̀ ọlọ́run bá ní sí ọlọ́ sí ọwọ́ máa lọ ní ọba yọ̀ǹda fún wọ́n ti wá jáde ńlé ní ọba láwọ̀ yọ̀ǹda mọ́ kí mọ́sára ti mẹ́lórí ẹ̀ òpin méjì àwọn méjèèjì ní ọjọ́ yọ̀ǹda o ẹnìkan ní ọ̀yọ̀ǹda mọ́ ni o nọ́ọ̀sù ṣe náà ní hukumu rẹ̀ kí wá ní ìdájọ́ atẹ̀frík báyìí náà àǹkọ̀dídákọ̀lá fi sọ́fìlà àdá tó bá jẹ́ pójú ọ̀nà ní nǹkan ìtísẹ̀lẹ̀ láàbùdà láhùn náà rújú ọgbọ́rọ̀ padà dandan ni fún fún ètí ìdè márùn ká ogun tí ń bọ̀ yẹn ń bọ̀ láti ọ̀yọ́ wọ́n sì pàdé lákí ẹlé àwọn ẹsẹ̀ ìdè mọ́níyà ló ń sẹ́kànlá àbáṣe ìrú òní ẹ̀yìn ìyẹ ẹlẹ́kọ̀ọ́ ti ń pura mọ́lẹ̀ fẹ̀kún báyìí ó wọ́n ní ọ̀padà ó dandan ní fún yọ padà àmúlọ́wọ́ mọ́sílámì wá sẹ́yọ tó bá jẹ́ wípé ó ti dé ojú ọ̀gbagadì ogun gangan ṣùgbọ́n wọ́n ètí ìbẹ̀rẹ̀ wọ́n wá ní ọ padà kò gbọ́dọ̀ padà ṣùgbọ́n gbà tí ètí ìdọ́hùn ìyọ̀ǹda wọn sì ń ṣiṣẹ́ ìyọ̀ǹda mọ́nà sì ń ṣiṣẹ́ nígbà tí ètò nígbà tó ti dọ́hùn mọ̀ ìyọ̀ǹda wọn náà ní ṣiṣẹ́ lọ ìyọ̀ǹda mọ́ wọlé mọ́sálàwádé wọ́n pọ̀ ìlàkínyẹ̀lẹ́ àbì àwọn tí wọ́n bàlá tọ́yọ̀ wọ́n ti adé mọ́ níyà wọ́n wá ní ọ padà tó nìkan má sì dá padà pẹ̀lú bó ṣe díró gbogbo àwọn bí a ń fẹsẹ̀ gbálẹ̀ kèfì kọ̀ọ̀kan náà kọ̀ọ̀kan náà ní gbogbo bí ọ̀nà ibi tí wọ́n tọ̀kọ́yá náà ọjọ́ iná wọ́n mú kí ni hukumu yóò sì padà clear hmm? kì í clear bàbá àtìyà kí ni ìdájọ́ wọn kéyìn ò tó lè jáde ìntànwì à ń sọ bí ìdáàbòbẹ̀sìn alọ́sùwàtálá ni o ìdáàbòbò ẹ̀mí àwọn mùsùlùmí là ń sọ̀rọ̀ lé lórí o kí lẹ́wà pé ọlọ́run yọ́nú sí lọ́dún ẹ̀dá kan tó digbádẹrù pọ́n lọ jáde tó tún wá gbẹ́kù lé kí mọ̀mọ́ ẹlẹ́kọ̀ọ́ rí na kíkí ìdájọ́ lẹ́yìn o ìrẹ́gbẹ́ iṣẹ́ kí ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ẹ sáàmọ̀ bá ń bẹ́lọ̀ ni o ẹmọ bá ń bẹ́lọ̀ ni o tí èèyàn bá súnmọ́ ẹlòmíì yọ mọ̀ pé ń wọ́lọ̀ ń lọ pẹ̀lú àníyàn tí ọ̀dá lọ́bá kó ọwọ́ ṣẹ̀tán ọlọ́nà ni wákì ẹnìkan ní kí lẹ́ àwí kí wà láyé mọ́lánà lìyàsì tó dá tẹ̀blígù lẹ̀ tọ́lọ̀ ń bá lè jí ẹ padà lẹ́nì tí wọ́n wá sọ pé mo ti dá yìí òdodo tẹ̀blígù ẹ̀ sojú ọ̀nà òun èyí lè sùlọ̀ gbẹ̀rù ní sọ̀rọ̀ ẹkú padà ẹkú ẹkú. ṣẹṣẹ gbọngàn ṣé lè lè máa bá bẹ lọ́hùn ọwọ́ kókò sí ìkú ti ẹ wàláyì ẹni tí ọ̀tọ̀ wùlọ́ lálàáfíà ẹnìkan bèèyàn dáadáa ni nígbàtí kí ni ma ń gùn wọn látọ̀pọ̀ ní wọ́n police stars wọ́n náà dúwà lómi ìdí o wọ́n ni mo ti torí yín sunkún gbà mọ́ délé níjọ́ kan sí ah, lọ́kùnrin ìmọ̀ kí o ẹwà pàdé ìlàyé kẹ́ bára wà lórí ẹ̀ <laughs> orí mi o kàn sí three days kí wọ́n kọ́ nù wẹ́sẹ̀ rẹ wọn. ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run. kí wọ́n tiẹ̀ pé ah, iṣẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n ṣe kò jùjọ́ mẹ́ta péré lọ àyè dí. mo ní torí mi lẹ́bi ìṣòkòtò bá wọ́n nítorí ìdè ah! lónìí wá ń kọ́ ó lòun sunkún ara òun wọ̀lẹ́ nígbà tó yẹ ni o wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ sùúrù rẹ̀ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ ìjọ kẹtì ẹ̀bẹ̀ ní ọkọ̀ àwọn ẹ̀dá sí wà bá mi lé pọ̀ ọba mọ̀ jókòó mọ́kítàbà àwọn mùsùlùmí àwọn èèyàn gòkè ilé mi gbànú gbàdé mọ́kítàbà sájókòó gangan èyí àwọn ẹgbóúnjẹ fún àwọn ẹ̀dá sí ẹgbóúnjẹ fún ajẹ́bẹ̀ máa sọ ní mọ́ kẹta ayé mọ́ ti dìde kí n fún ìmọ̀ràn sẹ́rí tẹ́tẹ̀ ń ṣe iṣẹ́ tó dáa ni tẹ́ bá lè máa ṣe ní ọ̀nà tẹ́ fi gbàrújú rí ọlọ́run ẹ̀yin ẹ kára yín kó kówèrè kówèrè kó kí ni o ẹ lọ ilé ọtí ẹ lọ ilé aṣẹ́wó ẹ lọ ilé igbó ẹ lọ ilé tẹ́tẹ́ ẹ máa ṣàwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti á ṣàwọn ẹ wá kó wọn fáwọn àfa ẹ wá sọ pé ó kú ọ̀kọ́ lọ́n pẹ̀lú wọn kẹ́ẹ̀tún bòde tó lọ kún àmì wà torí fáàkìdù ṣe ẹni tí ò ní nǹkan láyé òtí kò lè fún yà in tí a máa fi fún ẹ̀mí ìmọ̀ ọlọ́run wíbà níbi wíbà ìní a fi fún ẹ̀mí tí a bá lọ rẹ̀ lu ọsẹ mí àti kẹ̀kẹ́ mí fún ẹ̀mí wà láìwọ́ bàjẹ́ ni jẹ̀má ayọ̀dá nìkẹ́ fẹ́ gbò ẹ́ kí wọ́n wá máa fi fọjú yọ́ fọ ojú rẹ̀ bí òye fọ yọ́ fọ yọ́ fọ yóò kiri o ẹ̀rọ tani ẹ̀dùn sẹ́nìkan lẹ́ẹ̀kẹ́ ìbú ẹnìkan lẹ́nu ṣùgbọ́n ọlọ́run náà níbi báyìí wà láì kò sùn tán àákàmọ́ sọ́pọ̀ wọ ọlọ́run ṣàánú wáwó báàbá ti wí tán sáàdà gbogbo wáwó tọ́bákanà pọ̀ fẹ́ mọ́ ọdọ̀ jẹ́ àdọ́dọ̀ rẹ pé ayé náà láwa o ẹnìkan gapá kò sí báwọn ṣe rí lẹ́nìkan bá ń gun maṣí gbàgbà ọkọlọkọ rẹ̀ ọ̀sẹ́ ìní à ń sọ̀rọ̀ nfa ọ̀kan nù ọba náà ní Nàìjíríà náà ní o gbáà ọkọ̀ ọba ẹgbẹ́ ẹsẹ̀ bẹ̀ wúyè fún wọ́n ìwúyè fún gbà náà o sorry mind wọ́n bá fi bẹ̀ oṣù mẹ́fà pé ọba doyè ọdún kan pé ọdún kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá kọkànlá kejìlá kẹtàlá kẹrìnlá nígbò ó ṣe sàá ogún ọdún pé ó ṣe sàá ọgbọ̀n ọdún pé ó ṣe ọdún pé nígbò wá di 50 years ọba àtọ̀rẹ́ rẹ̀ náà kan bí ìgbà pé akáàkiri prison nú ya prison ní wọ́n kí ẹnì kọ̀ọ̀kẹ́ pé ah, kí ló gbẹ̀yìn débí o ẹpẹ̀lẹ́ o àti fẹ́ jáde àwọn ah, ọ̀tí jáde náà òun pààyàn ni ó sì àṣeèsì ní òun tí yóò ní o ní ẹ̀kẹ́ òta tẹ́tẹ́ lọ́ba kọ́ńtọ̀ ló ń tọ̀ bá kígbà kí lẹ́yìn ah, ẹ̀yìn náà lẹ́fi mí bí o ò ń bọ́ déètì jọ báyìí báyìí báyìí báyìí báyìí pẹ̀lú ọjọ́ nípa 50 kọ́ 55 years náà àwọn kú bí oṣù mẹ́ta méjì tí wọ́n fẹ́ wúyẹ̀ fún mi gbà ẹnikẹ́ ó ní bẹ́ẹ̀ náà ni 55 years lórí lónìí báyìí lóbi ní ah eh. ọ̀yà ẹ̀ wọ́n bá wọn pé kí ló kọ́ rẹ̀ kí ló kẹ́ ẹ̀ eh, ah, wọ́n kí ni ah ó ní ẹ̀mẹ́wulẹ̀ dààmú ṣé ìyàwó mò ń pọ́n fẹ́ lọ ní báyìí ó wà ní ọmọ ogún ọdún gbà náà ṣé ìyàwó mo fẹ́ lọ nínú ìsìn náà ìwọ̀n rẹ̀ bímọ̀ ìgbà mẹ́rin àwọn ọmọ ẹ̀sá fìmílẹ̀ báyìí fọ́lọ́wọ́ ah, onídàárẹ̀ kò burú ń fọ́ nílé ń fọ́ ọlọ́kọ̀ ó ní kí ló ń fẹ́ fi lò in tó ń dúró dè yìí sí ni wípé ọdọọdọ Ọlọ́run ọwọ́ adẹ́yìn ọdún méjì ń gbà ọba wa kú ẹni sì takú kọ́dà ń bá yín sọ̀rọ̀ lónìí ẹni tó dé láti prince yẹn ní jẹrin títún sọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ tún sọ ilẹ̀ haúsá ló ti ṣẹlẹ̀ o ọmọ haúsá ìsì takú mọ́bà ìlọ́wọ́ ah. ó rí ṣe bí ah, a ní ẹmọ́ lo tí ìṣòfẹ́ ṣe ń lo èmi ń lò bí a pàdé wájú ọlọ́run jẹba wà láìkò sí insof after bá pàdé sínú kitab àti sunna insof rí pé bó sí ẹ̀ máa tí ọ̀tọ́ òfífẹ́ kẹ́ ẹgbẹ́sìn yíye wọ́n ti mọ̀ pé ti mọ̀ pé ní kò ní lọ ayé lẹ́ẹ̀mejì tèmi kí mò ń lò lọ́mẹ́ kẹ́lì kọ́ wá dára ìsáàsì wà lẹ́ ọlọ́ba ní kẹ́yìn ẹ̀ẹ́dọ̀ olúbàdàn lọ́la ní olórí búkú ni ọ èyí a máa mọ tó fìtì olúbàjẹ́ tí a jẹ́ tẹ́ẹ̀mì mọ́ jẹ lọ́la náà èyí tó ọ̀sùn jáde olórí búkú ni máa wíbẹ̀ àfi ọ̀nà túbà o èyí a mọ èyí tẹ́yìn lè dà lójijì tó bálàká ìmú èèyàn mà ní téèyàn lè dà téèyàn ti ẹ̀bẹ̀rẹ̀ kó wọ́n dà inshallah gbogbo ẹgbẹ́ ṣe ń kó kẹ́kọ̀ọ́ bá mọ̀ náà àwọn sábà yín bẹ̀rẹ̀ náà inshallah lẹ́ẹ̀dìdí pí òbóríjà <laughs> dípí òkíní ọjọ́ra wọn àwọn bọ̀ jẹmọ́ ẹ̀jẹ́ àjọgbọ́ yé o òun bí wa méjèèjì wọ́n ní àbá lórí máa lọ máa lọ tó bá jẹ́ jihadi à ń lọ síta tí èèyàn bá wá dójú ọ̀nà tí wọ́n bá pẹ́ èèyàn padà méjì ló pín sí bí èèyàn bá ti dé sùfúfúlẹ̀ àdá èèyàn bá ti dé àlà kò sí sámúwàtọ́ àmà ọ̀rọ̀ ti lọ tẹ́yìn ọ̀bà tí ní báyìí èyàn padà lé mẹ́sàlá wáde ibi àwáde ni wípé wọ́n wá yọ̀nda fún lọ ọwọ́ akú bí òpó náà 20 kéèyàn dá àlà ogun ó ń ṣẹ́wádé pé ní padà tí du ẹ̀mí àti dúkìá yóò sì padà tẹ̀ láṣẹ ìyá àti bàbá mọ́sálà wá dé mọ́sálà àkọ́kọ́ ò yo wípé yóò wo ìlú tó bá súnmọ́ jù lójú ọ̀nà tọkàn balẹ̀ ń bẹ̀ tọ́jọ́dọ̀ àwọn mùsùlùmí yóò lọ farapamọ́ bẹ̀ sí ẹ̀mí kó ti wọ́ sóògùn kọjá pé ṣẹ̀rí àlà ló ń tóòtọ́ wọ́n wá kò níbi kọ́nẹ̀ ìpadà ìyẹlẹ́kọ́ ní a ó kò kí ló pé ó dojúkọ kókó ara mu jẹ̀dí bí wọ́n bọ̀ lé o. oní ti ń bẹ lọ́wọ́ àmọ́ ọjọ́ o. yóò wá ti kátó wẹnu bóde mẹ̀dúgùrì yóò gba gòmè kọ́kọ́ fẹ́ gbọ́nà bẹ́ẹ̀ tàbí kọ́ gba pọ́ọ́jì. pẹ̀lú aṣọ kò sí bọ́sọ́nù ọ̀rá. kò sí bọ́sọ́nù ọ̀rá irú ń tà ń sọnù o yóò fara sí ibẹ̀ wò. tàbí ibi tó súnmọ́ jù tí wọ́n ti ń jàun kó ṣe ìtìzáàlù bẹ́ẹ̀ ṣùgbọ́n kó fi síbi tá mùsùlùmí wà mọ́sára dé òǹbí pè padà ṣùgbọ́n kèétí ìdòdú ogun àtúwálé dandan fún kó tó pa dandan fún ni kọ́ gbọ́dọ̀ padà sọ́dọ̀ ò ti fẹ́ máa takura wọn wọ́n pè padà sẹ́ kò sí òde àtúwálé dandan ni fún kọ́ máa lọ tí ọ̀gbọ̀dọ̀ padà kí n dẹ̀lílù lórí eléyìn tó bá jẹ́ pé hasal inkisar li qulubil muslim bi ruju'ihi ẹni o náà lọ mọ ojú lè jà bí ẹ ti fẹ́ jà ibi ngegele ibi ngede kan máàpù bẹ̀ orí ẹ̀ lọ́wà o náà sì ni ó darí ogun ṣùgbọ́n wọ́n pè padà báyìí ẹ̀mí ẹ̀ mùsùlùmí kan pa fẹ́ẹ́lú. nǹkan dé ọmọ náà lọ àwọn àlọ́ ní ń gbé oṣù àṣù ẹ̀ sọ̀rọ̀ ni afẹ́rù aláwọ̀ iná líláwọ̀ rọ́jò ogun ìbẹ̀rẹ̀ ní pé ah, àfábọ̀rọ̀ sáàkì ìdáyédà ẹ̀sáwà agbọ́ta o ẹwà akọta o atm ìlò ń bọ́sọ̀ lọ́rùn mọ̀ wọ fẹ́ẹ̀sì àti níkà gbogbo wà láti ogun kálukú tí ó tẹ́ǹtì ń ṣe retí pé ìjọ ṣẹlẹ̀ yọ wà padà dandan kò gbọdọ̀ lọ́mọ. ṣe n tó bẹ́ẹ̀ sọ ó clear. kùdùbà ọ̀bọ̀rọ̀ ọ̀bọ̀rọ̀ fara. jàmáà ẹ máa bàbá tí wọ́n ti gbé sí tọ́lọ́run ká máa gbé sí bí àgbélẹ̀rọ. mo á lọ jáde wọ́n tún gba fóònù lọ́wọ́ mi. kí ni àgbà bá ayé. lọ pé padà báyẹn. ọmọ akáyé sí lẹ́mì. yá ara ní gàrí yẹn mú kíkí ní gbogbo oòrùn ilé jẹmáà awambo àrí ipò wasáwọn òǹbí nítorí kílójú rí bẹ́ nítorí wípé elmujahid ẹni tó bá jẹ́ pé ojú ogun ọlọ́run ọba ló wà tọ́bẹ̀ kú pẹ́rẹ́ faru lahu kullu shay kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ́kù fún mẹ́láyé illa dayn àfi gbèsè gbèsè nìkan ó ní ò lè bọ́m̀bẹ̀ riwaya kan wá wá wípé ilà ṣahidu libahri àfẹ́ntọ́ bá jẹ́ wípé ojú omi ó nìjà yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n pa sí tó èmú mi yó yóò fọ́nà kullu shay hatta dain gbogbo nǹkan wọn ò jẹun kọ́dà kọjẹ gbogbo ayé ìgbésẹ̀ wal hadithu ghayru thabit hadithi wàláì kò fẹsẹ̀ múlẹ̀ níbo náà látún padà sí ọ̀dà anábì wa ní fàdé inú lọ àhákò àyíkúdọ̀ gbèsè ni ẹ kọ́kọ́ máa san o wákọ̀dọ̀ rabbuka la ta'budu wa bil walidayni naam ìntọ́lọ̀ ń yọnu sínú sọ́yọ̀ tàwọn òmìdánù mẹ́ àwọn sàṣà wọn múra ogun ní lọ́hùn sí lẹ́nìí kábádé lọ́bàrí yà Rasulullah ibi náà fẹ́ lọ pẹ̀lú yìí àríbí ni akẹ́lẹ́kà àbọ̀wà ń bàbá àti àti wàlàyé ah, ànábì wọn bẹ̀láyé ànábì ni fàfíhìmà fàjáhìd paradé lọ́rẹ̀ máa ṣe jihadi tiẹ̀ lára àwọn méjèèjì àwa ń bọ̀ mo ní ìdí ẹnìkan kí wọ́n kẹ́ dìde kí ló fà á tó fi lẹ́tọ̀ fún mùsùlùmí kó dìde láti ìlú rẹ̀ kọlọ ọba kèfèrí jà kí ló fàtẹ́ lẹ́tọ̀ rẹ̀ kí sì ni ìtumọ̀ dìdeun ṣé jà láàpẹ́ ni àbí nǹkan kẹsẹ̀sẹ̀ sọ díjà tó sì jẹ́ pé bò náà bá jókòó tí ọ̀wàrú rẹ̀ kèfèrí bọ̀ barakallahu láti dáàbòbò ẹ̀sìn wa àti láti má jẹ́ kí wọ́n kó bẹ́ẹ̀ sí wa tàbí wá jẹ́ ìlọ bá wọn kí la gbé lọ ẹ wá ṣe ìsìláàmù tàbí ẹ má fi tí ẹ bá wá ní ẹ ní àwọn òní fi tí ẹ kó bá wa àfi kí wọ́n mọ̀ rí alókè pé hmm, ọkùnrin àwọn eléyìí àti wọ́n mọ̀ rí wa níbo lókè. Okay ta ní ọba ní sí àdífẹ́ òní yorùbá kọ́mọ̀gùnlẹ̀ sọ́dá bá tá a fi mọ̀ wípé ìpín jihadi sí nílà àti kéèké ìrọ́ ní a fi nàbí sallallahu alaihi wasallam àdífì wo lọ́wọ́ tó clear rẹ̀ kí sì ní tọ́sẹ̀lẹ̀ nú rẹ̀ àdífì àbí ìrọ̀rọ̀ tí mọ́mù tó bí gbá wà ọya tá a sọ tán láìpẹ́ yìí ìbẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ lónìí sáré dọ́mọ̀

sahihi ne kuma ẹjọ́ sì fún àwọn sọ̀rọ̀ ànílẹ̀ ìbásílẹ̀ òkú ṣùgbọ́n o ò pé kò yẹ o wọ́n ṣe àbí wọ́n kó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ náà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣẹ̀rí islam àkànnídìí tí ó sọ mélòó láwọn afá àkósí lórí ẹ̀ fàbọ̀n fún bàbá mhm. kí là ń ní kí fàáyà kí là ń ní àyíní ló wá fẹsẹ̀ kúnlẹ̀ jù náà méjèèjì barakallahu fik ta ló lè bá ní dákọ méjì nù àwọn àfa wa tá a sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan tá a mọ̀ pé àyínú ni tàbẹ́sọ́ ààrí barakallahu fik Ibn Musayyab àdítání وابن شبرمة ابن شبرمة afẹ́ kí ẹnìkan bá ní kàwísí èèyàn bíi mẹ́ta tí jìyà ní ìṣẹ̀lẹ̀ fún bàbá bàbá fún bàbá Àwọn tí ọmọ èké obìnrin ara rẹ̀ ọ̀yá tó bá jẹ́rú ogun wo barakallahu fi ogun àgbéjáde síta náà irú àwọn ààrẹ wo wá ní òun gbọdọ̀ mú yẹn lókù ṣùgbọ́n ààrẹ náà ló náà ààrẹ ní tòótọ́ ọmọ tó mọ́jókòó orí fífọ́ akokoro ọ̀fìnkì jẹ̀máà ṣé kí agbàfẹ́ lórí tọ́pá tí ò kí àmì tasọ̀rọ̀ ní àbíkátẹ̀síwájú ṣé ká tẹ̀síwájú àbí a ní bẹ̀rẹ̀ lórí ń ta aṣọ lónìí barakallahu fiki ṣé bẹ̀rẹ̀ wá ẹ fún bàbá wọn ẹ̀sà dùn ẹ̀dùn bá wọn yọ́ ọ̀dọ̀dọ̀ yìí náà lórí dáa sọ lónìí ní o pé lágbájọ́ ọmọ mi tó bá jẹ́ pé bàbá àbẹ́ ìlọ́sọ̀tọ̀ lágbájá mo fẹ́ kó sówó yìí tó máa tọ́ máa gbájú máa yìí èyí ni èmi ni ojú ọmọ ti ní o kò tẹ́lẹ̀ fẹ́ sọ tó náà tó láti bàbá bá tó láti lù bẹ̀. lórí o láti sọmọ náà ló kọ. jama'a bàbá tí ó bíyàn téèyàn wá bímọ lójú rẹ̀ tí bàbá wá ní ókọ tó ń fẹ́ sọmọ eré téèyàn wá ní ókọ tèmi ọ́ sọmọ mi rè irú rẹ̀ wo lọ́mọ tí ń sọ wá fún bàbá tiẹ̀ tí èsì ìsókọ ọgbùn bàbádá ẹ̀dàkùn tí wọn ọ̀bàrá nà sí ẹlẹ́rọ́ Naam. Naam. Bá a ṣe ló ṣe nǹkan tí bàálà fi rí nǹkan lá. Tí bá a ṣe ọba sí, bá a lọ rí nǹkan lá o. Sahih. Àkàràmà fún ọba. Ẹ kọ́tà rẹ̀ wò kúrò bí ó ṣe do. Jàmáà sókè àbáwọn bàbá bàbá lá, wọ́n lágbára ń bẹ̀ wò. Mọ̀sọ́kàtún. mọ́sálà mẹ́rin àìdíbẹ̀ àìdíbẹ̀ ẹ̀fọ́ àbá iṣà àádìbẹ̀ àà ṣe bá ṣe ń tí ń sọ́dá báhùn nínú ẹ̀fẹ́ bèèrè àà no ó tún ní tí àmọ̀kọ̀ fẹ́ mú alẹ́nu fẹ́sìn tí ẹ̀ àà ọ̀rọ̀ ń bá olórí ẹ̀ pọ̀ lẹ́nu mẹ́ tàwa ní òkú tí ó lọ mọ́ ẹ nígbà báyàwó náà bá dá sí ẹ ọlọ́run kọ́ ṣàánú wa o ọlọ́run kọ́ ṣàánú wa ọ̀kan nínú àwọn sẹ́rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó bá kàúnkàlùkù ẹ̀jẹ̀ ajọ́ máa ma o ọ̀kan nínú àwọn ọmọ kọ́nà méjì kọ́rọ̀ ọmọ náà dẹ́rù láìlẹ́ wọ́n sì jẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́ àti ànábì wọ́n ń ṣèbéèrè wípé ṣe bí tí àbúbá fẹ́ ṣe mẹ́fínà umu àgbà náà lẹ́tọ̀ àti mọ́ sí ti kọ́rọ̀ rákòtà ní ọránṣẹ́ jẹ́wọ́n tàbí sí ìbẹ̀rẹ̀ mi bárakàlá fíkún ẹmọ́ wùlẹ̀ kan ń bọ̀ ẹjẹ́ ká mọ̀ lò fáwọn èèyàn ó wò péré barakallahu fik ẹ́ barakallahu fik Thank you ẹ̀mí láàyè pé àfọ́ ọ̀gbọ́bẹ̀ yìí ni àfọ́ àti bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀yẹ kan dáhùn tẹ́ ẹ̀wọ́ white reply white ẹ̀ dáhùn bẹ́ẹ̀. ẹ fún bàbá tí ẹ dé góyìí. lẹ́yìn sísì èyí tẹ̀lé ẹni tó lọ sí àwọn tó yẹ kó lọ wá bí wọn wá bọ̀ wáyà ọ̀dà ọmọ tí kò fara lé ilé rẹ̀ ló ń tàbí ìlú sílẹ̀ lórí ìlú sílẹ̀ ìṣòro sílẹ̀ kí ló dé pẹ̀lú káńsí lọ yìí náà tán ẹ̀ bárakàlọ́fì náà ẹ́ ẹ́ bóyá bí sọ̀rọ̀ káwọn ìpínlẹ̀ àwọn ọmọ ìpínlẹ̀ láti rí wọn fọ́nà ní mọ́tò zaira kan padà ọ̀ zaira káwọn ìgbọ́lẹ̀ ni wọ́n fún àbá wọ mọ́tò pọ̀ ọ̀ láti wà ní mọ́tò tẹ̀lé orí àwọn ìfún àti mọ́tò káwọn tàbí lọ́dà sí tó jọ ìmọ̀ nípa lùfà wà lọ́dún àti sọ̀rọ̀ ní mọ́tò tí wọ́n wá dé lẹ́kùn kan ní bí wọ́n gbé pẹ̀tró wọ́n sọ lọ́dà sí sábà lára wọn sọ̀rọ̀ àpáàbà gbogbo àwọn tó ṣe bí o ti tẹ́ wọ́n máa kó aṣọ abára sí èkó àdúrà sí sáìdì tiwa pípọ̀ tí torí báwà tọ́ka mú islam lọ dáhùn ní irú ilẹ̀ tí ẹ̀ ṣe so nípa gbogbo nǹkan tẹ́lẹ̀ sọ yìí Thank you èyí mi o ẹ fẹ́ sọ̀rọ̀ o ẹ wá sọ̀rọ̀ lẹ́kùn jama ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ibi yìí no bàbá tí wọ́n bọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí àwọn ẹ̀rọ àìlẹ̀kẹ́ bọ̀rọ̀ yìí faṣọ abáwá ilẹ̀ yorùbá àwọn ògbédá wà lọ ilẹ̀ ibo àìgbédá wà lọ ilẹ̀ ibo ló jẹ́ káwọn ní orí náà yí islam àwọn agbèrè rẹ̀ wọn bá wọn ṣe wá gbé àgbéyẹ̀ pàmò tẹ́gbé dá wà lọ kí ni islam ti àwọn náà àti lórí jihad àti bọ́ọ̀sì bàbá àwọn wà ní kíyà ọ̀rọ̀ tí bàbá sọ ní ohun wípé níbi tí àwọn ọ̀kánà bọ́rọ̀lá ẹ̀blíkì sọ wípé tí wọ́n bá sọ pé àwọn fẹ́ wẹ̀ tiwa tí wọ́n sùn wá mọ́ ọkọ̀ lẹ́nì ẹmọ́ tí ìdí àpá bù wọn ṣe bí tí wọ́n bá kó aṣọ àbáwá sí ọ̀dọ̀ tí a náà lẹ́kọ̀ọ́ owó làwọ̀ ọ̀yọ́ lápò táàmà fi rà owó ní ẹsí wá sí in táwà ní tó dórí dínà kí ló táwà náà lọ rí gbé bá wọn káàmà pé ọlọ́run wíbá yìí o ànàbí wíbá yìí o ọlọ́run wíbá o ànàbí wíbá o wọ́n ní kí ni ìrúran jihadi wo ni eléyìí náà lọ sí kí ni lọ́fọ́nọ́sì ṣẹ́rí tí tẹ̀blíkù bá wí jáde tí ò fi dì síbi kọ́lọ́kọ́lọ́ rọ̀sùlù tọ́jẹ́ kìtàbù rọ́ọ̀sì olè ìdáwà lálẹ́ ìtumọ̀ pé kò lè dá fún wa òun ni kí a máa wọ ẹni tí ń bá ní sọ̀rọ̀ ẹ̀sìn ọmọ jẹ́ ọlọ́run wíbà nàbí wíbà yìí gbogbo gbárata tí èyàn bá nífẹ́ sí ọlọ́run tí è bá ti sórí mẹ́niájú ànìyàn ìṣàṣálán ìgbárata arọ́ ni ṣùgbọ́n kẹ́kẹ́ ń bẹ tá àmà rẹ ti ń gbogbo gbà wípé àtàfà àti ń sọ́bọ́rọ̀ àtàníbì sí ń fẹ́ àtẹntí ń dàrú yìí sẹ́nìkan pinlẹ̀ ń bẹ tó lè yú ẹnìkan kúò lójú ọ̀nà ẹ̀mẹ́ ẹni tọ́lọ̀wọ̀ bá ní jí ọgbọ́ sí yọ ọgbọ̀ ẹni tọ́lọ̀wọ̀ fẹ́ jí ọgbọ́ òun náà ní ọgbọ̀ ṣùgbọ́n wọn bá tó ń kálukọ́ bá fi dá sí in tọ́lọ̀ ní kéèyàn fi dá sí ni kèé ṣe tó ní kọ́mọ̀ fi dá sí wọn ọ̀ràn aláìmọ̀kan lọ́rọ̀ ẹ̀sìn ìkọlọ̀ ọmọ ẹgbẹ́ báwo èèyàn torí pé tọ́ bá jẹ́ ǹgan ní ẹkọ́kọ́ débẹ̀ wọ́n bà ti ẹjẹ́ kẹlẹ̀ nítorí wípé ọlọ́ndọ̀mọ̀nìyàn bí adama pẹ̀lú tọ́ bá kọ́kọ́ rí kọ́kọ́kọ́ wò ó nẹ́lẹ̀ sí kí yíbù ọ̀wá gba sùfíyà ká mọ̀ sọ wípé à nígbà táwọn náà gbé kílókọ̀ ẹ̀ lọ káwọn lọ sàárè fún ẹwọn lọ tẹ́ sọ́lẹ̀ fún ẹbẹ̀ ẹ̀kẹ́ ibi èyàn sí wà tí í ṣe lọ́wọ́ yìí náà lọ́wọ́ bí in tó dápẹ̀ lọ́wọ́ ara abẹ́un ẹn tó fẹ́ nù mbẹ́ ẹn tó fẹ́ là mbẹ́ wà láyọ̀ yọ ẹn tó sì fẹ́ nù yóò nù kọ́dà kọ̀ jẹ́ pé ìmáàmù ibẹ̀ lọ́lọ́gbé lọ́lọ́bí ìgbárata tàbí ìmọ̀ bọ́lọ̀ ọba lọ́kìtì báyìí ọ̀sẹ̀ tó ní dákùlù sí o ọ̀sẹ̀ tó ní kílókọ̀ rẹ̀ sí àwọn wá pín àkàlẹ̀ wípé ẹjọ́ tó wáyé pé ń tẹ́ ìsọ́dá yí lójú tó jẹ́ wípé ẹlẹ́rìí lórí rẹ̀ kí ló tẹ́ ìlọ chọ́ọ̀chì ẹ mẹ́sẹ̀ lọ lẹ yíbò ṣe bí wọ́n fi chọ́ọ̀chì lẹ́gbẹ̀ẹ́ mi ò fi dìmù lẹ wọ́n ní àtọ́ agbọ́dá alimu wa tó sọ ni àárín àbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aṣáájú aṣáájú tí ó yẹ wa pé ẹ̀dàkùn tó lọ lẹ́yìn ó ní lọ sí ọ̀sìn ńlá ó ń ṣeré àjò láti bí ìlọ sí ọbẹ̀ ìdíjẹba lọ́kọ̀ ìnálẹ̀ lórí pé ń jóná àwọn èèyàn fífì ní bẹ́ẹ̀bẹ́ ojú ẹsẹ̀ èèyàn tàbí ti kú ọ́gẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìkáráyè ìgbápá apá ti dá ike ò lè gbẹ̀sẹ̀ mọ̀ ike ti ẹ̀lájú ní pàdé padà ẹ̀ dàgbà èèyàn ọmọ ẹ̀yà àwọn sáájú wa bí ájọ́ náà lọ́mọ tá a bá débẹ̀ tá a láwọ̀ kọ́ máa gbé ṣe ẹ̀gbọ́n àti òtí ìkùtẹ́ láwọ̀ kọ́ máa gbé ìtọ́ pàtàkì lọ mọ́sálásí nu ara mọ́sálásí ni ètí ìkùtẹ́ ara jọ́ọ̀jì ti kú náà jẹ́ ọ̀rọ̀ tí ẹ̀sọ́ náà tí wọ́n ta pàkídà nígbà tí ẹ̀kọ́ wọn níbi tọ́nà ti sọ sí pé àwọn eléyìí ò lè gbọ́ ọ̀la ẹ̀sẹ̀ rúlẹ̀ ẹ̀sẹ̀ so àbọ̀ tá a bá débi ọ̀rọ̀ tiwọn náà àbọ̀ débi pé àwọn tí ń ba Christianity tí ń bàjẹ́ àwọn fàlásífà ni àwọn philosophers ẹ wo ohun tí ń tàkùn wọn kọ bọ́pọ̀lọ ọmọ èké gan mu mẹ́ta lọ́kàn ọlọ́mbàbọ́ ìkan sọ wípé congratulate Jesus torí ẹsẹ̀ tó ọ bí ni tó bá ti rọ̀lá yóò tó kù lọ́lọ́ rẹ̀ ọkọ̀ ọbẹ̀ ń bẹ lẹ́nu yàgbẹ́ olóòdùgbẹ́ fún Jesus pé wọ́n sẹ̀ pé òun kí fún bẹ́ẹ̀ so falisafa lásán kákàjókòó káwò pé ẹ̀yìn wọ́n ní mọ́ríkàtì ní àwọn máa ń pìyàn ní àwọn àṣìrònú fẹ́sì àṣìrònú ṣé àdínẹ́bì ò ti fi á sórí nǹkan tẹ́nìkan ò lè fi hàn lórí ẹ̀ a fẹ́sì à nídìí ẹ̀ ẹnìkan ò sì ní nífẹ̀ẹ́ tẹ̀blíìgù àfẹ́ntọ́ bá jẹ́ wípé kò gbọ́

àbáyìí náà kò sí ẹ̀kà lẹ́nu ẹ̀mọ̀ bàbá wá ní ó ti dogbó ọdún ẹni ṣe pé jẹmọ́ táwọn igi ìrókò ní máa ṣe dàdà ní ìbáwọ̀ ẹ̀mọ́ yẹ́ jìnà ẹ̀dẹ̀ kí ni gbogbo wọn ẹwà dàpọ̀ tí a bá wá kú ò náà bí agbéjáde lọ lọ́rọ̀ bàbá àti ìrókò náà sáà pèèyàn bẹ́ẹ̀ ìtẹ́ ẹ̀sìn wí fún àì náà náà látúgbọ́ lẹ́nu ẹ̀ tí wọ́n wá pàdé wá ń sakí táǹkì ló fi dá wa náà lójú wípé kèé ṣe wípé ìtẹ́nì kẹ́kẹ́ sọ tẹ́yìn náà fún kì í tọ́jú ẹrọ ọkàn fún nígbà pé ìtẹ́nì náà sọ pé ìlú nìkìtà àbúrò sí foríro dẹ̀ fún ẹ jẹ́ ṣé fàbúlẹ́rọ ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala àwọn àti yóò níjà o àfitẹ́ ẹ bá padà sórí mẹ́nájú ànábì sallallahu alaihi wasallam wọn ọ̀ràn aláìmọ̀kan ní dáwà yìí wọn ò rán aláìmọ̀kan ní ìpèpè sínú ẹ̀sìn ìntíà ẹn tó ní ìpèpè ó làwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ó làwọn àfáàrí tí wọ́n sọ pọ́lọ́ wíbà níbi wíbà yìí tí tí wọ́n sì wí sí yé wọn yéké yéké yéké tó àti yàsọ̀ sí yòó ẹgbẹ́ ló kú o. jẹ̀máà mo fi ọlọ́run tẹ́mì mi bẹ̀rẹ̀ búra fún yín tí wọ́n bá léyìn àkùrà nìtàn láàrin five hours yọ̀ọ́ dá ẹ látòrí tẹ̀blígò wò bí tí báyìí tí ọba tí wọ́n bá sọ pé kí ìlọ jáde ẹ̀dà ẹwọ tí ń bẹ lórí èèyàn ẹwọ bó ṣe fálù tó ẹwọ ń tó gbé wá ó ṣé ẹ̀mọ̀ pé ńgbà sún fi ń sọ fún wa ní ìsìn pẹ́sẹ̀ fàtì kì í ṣe pé Kùránì tẹ̀blígò náà sọ fún wa pé jáde ìṣe pé Kùránì wọn ò ní ìlànà lẹ́pẹ́ yóò mọ̀ wá pé ẹ ẹ sọ fún mi ẹ̀yà ọmọ wo làwà pè kalẹ̀ táwa sọ fún níjàde wípé tọ́ọ̀ bá ti du ìyàwó rẹ nú wájáde ò kó so tán ẹ̀yìn lẹ sọ fún wa ẹlẹ́sọ́fà nígbàtí mi ń báyàn ní ìsìnmá gbẹ̀ẹ́rẹ̀ àwùjọ àmì àwọn asọ́gbọ́ tí orí àwọn fi ń kó nǹkan dáhùn kójọ aláìgbàgbọ́ inú gẹ́rù àyàn lè fi díjẹ́ yóò dì láyé aláìta bá dẹ̀ wò aṣáájú ní ní kan rìn méje méje lójú ọ̀nà ìrìn nígbàtí láìláìláà tó ti dọ̀kan lẹ́mìíràn àwọn ọ̀rọ̀ brọ́dásì tọ́yẹ́ ayé nínú wọn ìyá méje jáde wọ́n dẹ̀ jálù gbó dẹ̀ jẹ́ nìkan nù amínú wọn dẹ̀ dé padà dẹ̀ ń bẹ̀rẹ̀ dẹ̀ pọ̀ padà láàyè bíi jẹ́ mo fẹ́ tí mo ọjà tá a wà ní. wàhálà nkẹ́yìn náà lọ́mọ èkó tí ẹ Amiru sọ fáwọn èèyàn ishai bayam wípé ara rẹ̀ ní ìlànà ọlójú àrùn ọba ìjọ tí ó dé òjò rọ òjò rẹ̀ pagi tí àwọn ará fi dáná káwọn ará pẹ̀lẹ́ àwọn ará mi ìnígbàgbọ́ ọdún kẹ́lú ẹ̀ obìnrin ìkòrí náà dájọ́ rẹ̀ lọ ọ̀rìn kàkà kọ́kọ́ mi ó dé kọ́ mọ́ ló sì tìjáde ọlọ́run adé bí èmi ló sì gbalada dàbí kí n fẹsẹ̀ mi dáná lọ́rẹ́ obìnrin sì padà fẹsẹ̀ dáná ẹsẹ̀ sì jóná lẹ́yìn ìgbà náà ọkọ̀ rẹ̀ dẹ́dẹ̀ kùrìsì làṣẹ lọ́kà sí ẹsẹ̀ sì padà sí bóyá kọ́ wà ọmọ tí ó wàá ṣe fájírù bàyá ń tiẹ̀ wọ́n ṣẹ̀ mú lẹ́kọ̀ọ́ ni òun náà sá ń tò jọ mọ́ra wọn wà láì wọ́n máa ń kọ́ yẹn ni wọ́n sì ikọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan mọ̀ sí láàrin àwọn èèyàn wọ́n ti mọ̀ wò pé sọ́pọ̀lọ̀ ẹ̀ ti ń gbà mọ́ra ní tí náà bá dìde ní ọ̀kẹ́ yóò ní à alhamdulilayi adúgbò ọlọ́run ẹ̀ àánú ẹ̀sìn àádúlé fọ́nà ilé àbáyín báyìí lónìí kẹ́rin ò lè bá sóríire ládàá ìjọ ìnígbàgbọ́ ní kẹ́límọ̀ ìyẹn nìkan gangan lóríire tó wà láyé o káàtì àtọ̀ sí ẹ kò sí nǹkan mi náà ń sọ mi ẹ gbàgbọ́ inú kálímọ̀ táwọn ẹ̀ ẹ̀ ọ̀kan fẹ́sẹ̀ ẹ̀ ń tọ́ka lóṣooṣù ẹ̀ ń tọ́ka sáà ń pé bẹ́ẹ̀rì láàrín bẹ́ẹ̀rì láàrín fọlágbọ̀n tẹ́lẹ̀ ń bọ́lẹ̀ ọ̀dẹ̀ tẹ̀ di ọmọ ẹ lórí dànù báyìí lọ́mọ pé láyà ọ̀dẹ̀ lọ múlẹ̀ padà lórí láyìn ọ̀dẹ̀ tó sọ́ọ́sì padà. àbí ìwà ẹ sùúrù níbi ẹni yẹn yọ̀rọ̀ àbí ìwà ni ọ̀rọ̀ tí o fi bá àwọn ará musa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yìí ti bí ẹ̀ o fọlágbọ̀n gbé yẹn lórí lóṣòdì ọ̀dẹ̀ tó wá mú nǹkan rẹ̀ padà lórí láyìn ọ̀yà láti ọmọ àwọn àmì ṣé ẹ ṣe bí mi gọ̀ọ́lù ṣé àwọn tí a sọ níṣà ìlànà ẹlẹ́yìn àfẹsẹ̀ dání sí ẹ̀ náà sọ́sọ́sọ́ bá àkáyè. ó kálukú ọ̀jọ̀ máa fura àwọn jẹ ẹgbẹ́ kan sẹ́fà kú ní àdínẹ́bì mi wá sí yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ ní àdínẹ́bì mi wá sí ń tọ́ takùlà káyè bí rárá dábàá yìí ní àdínẹ́bì mi wá ní olè gbọ́nà ni bó ṣe kíni káni ìfẹ́ ọlọ́ àtàdébìnrin àlá ni. ẹnìkan lọ jáde ó ti ṣọ́ọ̀bù sìmẹ́ǹtì pa nígbà tí ó lè padà. àwọn ò tiẹ̀ ẹ́ rí èyí tá a bá ti tọnu mọ́ wò ní sọ́mọ́ èyí tá a bá ti tọnu mọ́ wò ní sọ́mọ́ wò tó mi. ọ̀rọ̀ èèbò tí wọ́n ti tọ̀ gan kí ṣe pé wọ́n sọ́mọ́ ẹ̀ tí gbọ́ yòó ah. irọ́pọ̀ àdẹ́bì ní iṣẹ́ òkó dá mẹ́ta sẹ́gun wọ̀ sọ́mọ́ tẹ̀blígì tí wá ti gbé jáde wá èmi máa aláwọ̀ ẹwà mọ́sálásí ọ̀dọ̀ tí a ní mo ti ẹ̀bí ẹjọ́ kí ló tẹ́ ẹwà mọ́sálásí èmi máa ẹmọ́ ti wá mọ́sálásí wa àfátẹ́lú kò ní ẹ̀yìn tí àti à ń tún bí ìfáwọn èèyàn tẹ̀lẹ́rì ṣùgbọ́n ànẹ́bì gbá kí á pán àwọn apọ́nilé gẹ́gẹ́ bí àlejò tẹ́ bá lè máa tú tí àyè lọ dáa ṣùgbọ́n tó wáyé pé ní tẹ́yìn fẹ́ wá sọ fún àtótún jẹ́ tọ̀tọ̀ tí ò sínú tí àyè o ń lẹ́fẹ́ sí àláòyí ṣùgbọ́n o ń jókòó lẹ́gbẹ̀ẹ́ yín báyìí tẹ́ bá ti parọ́ mọ́lọ́ àtàlẹ́bí ibẹ̀ náà ti máa já yín ẹ̀yà lè wà ẹ̀yìnsáṣẹ́ ẹ̀yìn gbogbo tá a náà ń kó bẹ̀rẹ̀ ká kó pamọ́ ká tún gba àdékún lọ́dọ̀ rẹ̀. jamaa ìjọ wà ní tùmọ̀nú ẹ̀sìn ọlọ́mọ wọ́n wà ní kìtà ran léèyàn sẹ́yìn ò lẹ̀sìn sẹ́yìn ní làwọn èèyàn wá gbà wípé ah, àwọn àfáàrẹ ma wá wọ́sọ tó ti dọ̀tí o owó tíyàwó àtọmọtẹ́yẹ sórí rẹ̀ kọ́ pátì kọ́ wá dẹ̀ tí ọmọ báràkì ẹn tí ó bá sí ẹ̀yìn ẹn bá fẹ́ mọ̀ tí wọ́n sọ ìkọlù ọfọ́mọ̀tì wà láì bí ẹgbẹ́yìn ṣẹ́sẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ ayé gbogbo ẹ̀ dàrú mọ́ ilójú sí ìmọ̀ ah, mo ti fẹ́ gbé padà báyìí wà láì ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ó ti já lójú jẹ kí láàwí inú òjú ó lé padà mọ́ ó ti bọ́ ó ń wò kó ti bọ́ kò sí bọ́ fún lọ́mọ kéwú ìkẹ́ ti ẹ̀ ń bẹ́

ánàkúnlá ìbájúmọ́sí kọ́dà náà ìsáàtọ̀ ọ̀sẹ̀ ti fọ́mọ̀ ti dédé ah ọ̀sẹ̀ sáwọn ìkan wá ṣẹlẹ̀ pẹ̀lú ṣéwù wa bàbá alájì mikael ọlọ́mbà ni sàrẹ́kò kẹwọn bàbá tẹ́bìlìgùn bàbá wọn bàbá lè ní ẹbá rí bàbá ìjọ náà bàbá ní á bàbá kí ló tí ẹ ń wọ gẹ̀làbí àtẹ́wọ sẹ́ẹ̀tì ó ní ánàkúnlẹ̀ sọ́ọ̀sọ̀ láíláí tí ayé padà ọlọ́mọdé ń wọ sẹ́ẹ̀tì eléyìí aṣọ tí wọ́n ní madrasa ní tẹ́ẹ̀mà wọ̀ tó jẹ́ uniform ní olóòní aṣọ sàwọn ìlọ́rùn ní aṣọ yàwúrí olóòní jẹ́ afáà ní sáàsì ní ẹni ẹ̀ lè wọ sẹ́ẹ̀tì ẹ̀sìnkẹ́ kẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀tì náà bẹ́ẹ̀ kọ́ sẹ́ẹ̀tì bá ṣe kọ́ ní o gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá kí ẹ̀ lè jáde lè kí ìpele pẹ́ bàbá ìpadà ti máa lù lẹ́kẹ́ ọkùnrin máa lù lẹ́kẹ́ náà ni jàmáà ẹ̀jẹ̀ adó déédéé wàláhì wàláhì àlẹ́ẹ̀kẹ́ ìbò ẹnìkan lẹ́nu abadan ṣùgbọ́n o ẹnìkan ò ní sọ wípé òun ọ̀pọ̀rọ̀ máa nẹ́bìkà wá dáa ní wàláhì ní ò yàn ìsì bẹ́lọ̀ kó jẹ́ ní ẹnìkan kò sì ní sọ wípé ọmọ rúù tí ọlọ́run wàláhì wàláhì tẹ́ bá mọ̀ ìpalára títẹ̀ blígù kó bá sílámù àmọ̀ sọ̀kọ̀ ni in tó wúlò náà lọ́dọ̀ wà náà lọ́pọ̀lọ́ ní ọtí bàjẹ́ yìí ọlọ́nlọ́lọ́n ọlọ́dá gbogbo nǹkan bí n bá dá gbogbo nǹkan ìbá dá mú ní bàbá bàbá jùkú ní ìsìnkọ́lọ́ bá ń forí jìn tí ọba ṣẹbọ ó dákun kọ́ bá ní sàánú ẹ̀ torí ni à bí bára gbá ìbàdà múríyàn náà kàrí ọ̀rọ̀ tẹ́ sọ yìí nígbàtà lè bí ìbẹ̀lá yìí sọ́dá bí ọ̀dá ó ní sọ́dá àdàbí dá múrí sí wáyé wádá ẹ̀yà nímú ẹ̀ sàtúrí ibi yíyà sí pákéjì ni ṣùgbọ́n mélòó lẹ́n tó lè kojú wọn láti dé sí padà bí ó sì máa jẹ lọ́rùn ọmọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ wọn wálé ọdún wọ́n wá ra gráfùrà Suleiman Jelili Ismaila ẹ̀ sì bẹ̀rù ọlọ́ ọ̀rọ̀ ògiri náà làwọn alágbàwọ̀ sí ipò wọ́n máa gbé sí padà wáyé gbogbo àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ gbogbo báyìí ah! ìlú náà yà sàánú ọ̀wọ́ o irú rẹ̀ ní ìbá Ismaila náà ni ó fún o ah! kọ́mù tí tẹ́mi ń bẹ́lọ́ nǹkan mọ̀ mí ọdá báyìí wọ́n sì bá tún lè ṣe kòtò gbà ah! náà yà sàánú àwa o wájú ó so alọ́sọ̀tara yóò tọ́ mi àti ìṣe o ìjáde inú ìdúpẹ̀ bàbá ìwọ́sẹ̀ bọ́yá wálé nì tàbí wọ̀wà jọta ẹsẹ̀ bẹ̀rẹ̀ aṣọ àtọ̀ láàrin ìjáde àti jihadi àbá àṣọ sọ́jọra rárá àdàdálẹ̀ haram olèléhùn àdàdálẹ̀ haram tí ẹnìkan dálẹ̀ tí èso mímọ̀ tọ́jú aláròsọ ẹ̀dá kan ó sì ló ń jí lójú oorun ní púpọ̀ tẹ́lẹ̀ náà ní bẹ́ńkì kọ́lẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ọ̀bá ti fẹ́ kórìnà kárìnà ẹni ọba fẹ́ kó rìnà òní ó rìnà mélòó mélòó ẹni tó kú ònú tẹ̀blígù lónìí tó ẹgbẹ́ tó bá ti rántí àsìkò tó wà mẹ́ẹ̀kọ́ ní sọ in tó lè bá ọba èyí tí ò lè bá kọ̀pá mẹ́ alọ́dàkù sàánú wa o wọ́njọ kò sọ rẹ o síjú àánú rẹ wa o mẹ́jà wọ̀ ọjọ́ ta in tó fún ànàbí òun náà ní ìmà mẹ́jà àjọ́ta rẹ o jẹ́ àjọ rẹ̀ rẹ̀ sì jẹ́ àpàdé rẹ̀ wà ń tààrọ́ dínà àdínà